pé bí mo ṣe sọ náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ báyìí lẹ ṣe bá ẹ rọ̀ pé ọ̀hán èmi ò lè sọ̀rọ̀ báyìí kí n tí wàá sọ pé mi sọ mọ́ bá ṣe máa ń sọ fún yín pé a ṣe fẹ́ ṣe ètò Miliki Express tèmi náà lẹ ṣe máa bẹ̀rẹ̀ pé àwọn òròyìn tí Tóyìn mú wá fún wa ẹ rí pé <clears throat> ó gba ó gba káfẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ kódà gan ṣe wáyé lé àsìkò yìí èmi gan ní àwọn amẹ̀bọ̀ kan mo láwọn nǹkan tó yẹ pé hmm, mo fẹ́ ja yín ti tó ti yẹ pé ó ń ṣẹlẹ̀ tó yẹ pé yín kò mọ̀ pé ó ń lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ̀dẹ̀ wọn pé ìròyìn tèmi tí bá ti mú wá fún yín mi kí n fún yín náà àwọn ìròyìn Instagram pé amúre ní Facebook irọ́ o tí má ti ẹ̀rí ń bẹ̀ gan yín pẹ̀ ń tọrọ kan pé ẹ gbọ́ ṣé lóòótọ́ ni nǹkan bá ìṣẹ̀lẹ̀ bó ti yẹ pé bí wọ́n sọ̀rọ̀ èèyàn kan náà ni yín pẹ̀ ń tọ́ sọ̀rọ̀ yẹn pé mo máa gbọ́ nǹkan báyìí nípa ẹ̀ wọ́n sọ fún mi pé à Bímbọ́ lóòótọ́ ni o màṣẹ́ wa mo wá fún ẹ̀yin olólùfẹ́ wa àwọn òkì ń hmm, àwọn òkì ń parọ́ wa báyìí bí ó ṣe rí ṣe wá rí mo sì máa já sí ohun tí ó ṣẹlẹ̀ hmm, àwọn àmẹ̀bọ̀ àwọn kan tó yẹ pé ó ń lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa tí kò hàn síta tí ẹ̀yin ò tiẹ̀ mọ̀ kó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ rí àwọn kan tó di pàtó wá tẹ̀síwájú sí ẹ̀ka jàǹsàkájó sí orin Slimcase tó feature tú bàbá Peruzzi Larry Gaga àti DJ Neptune tó pe àkọ́lé ẹ̀ ní Haza Azaman ẹ ká lọ gbọ́ ètò sì ń tẹ̀síwájú àbọ̀. Miliki Express lè to ètò ní Miliki mo lérò pé ẹ ń gbádùn bá ṣe ń bá ètò bọ̀ látàrọ bá yẹn fún yín láwọn orin yẹn àtàwọn tó lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa náà pátápátá báyìí ẹ ti gbádùn ní orí ètò Miliki Express abala tí wọ́n báyìí abala kí ń já yín sí ohun tí ó ń lọ tó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́kàwá tẹ́yìn fúnra yín gan ò tiẹ̀ mọ̀ pé ó ṣẹlẹ̀ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú Yẹmí Àlàdé Yẹmí Aládé ṣe kí ni ó ti up ìbágbó ti upgrade láìpẹ́ ni a rí pé Yẹmí Aládé ó ń ṣe orin papọ̀ pẹ̀lú Rick Ross gbogbo ara mọ Rick gbogbo ọdún big me Larry Uber yé ẹ ti mọ ẹ ti mẹni tí mò ń sọ Yẹmí Aládé ṣe kí ni ó ti upgrade ó ṣe orin pẹ̀lú Rick Ross a dẹ̀ rí pé wọ́n tẹ̀ ti ń ya àwòrán orin yìí ó wá bọ́ sórí Insta story ẹ̀ ó wá sọ wípé bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti rò mí pín wọ́n ti ní kí ti ẹni yẹn mi ń ṣe gan wọ́n ní ẹ̀fíìsì o ẹ̀fíìsì ẹ̀fíìsì kí ló ń ṣe kò rí nǹkan kan mọ́ bó ṣe wá ń sọ òun ti gbé áfíríkà báyìí òun ti gbé áfíríkà yẹn to the world òun ti ń ṣe orin pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká àgbáyé èèyàn bíi rikos pé ẹ wá ṣe kí ni ẹ ṣe báyìí ẹ kí fíńgà yín cross torí pé òun sì ní ohun tó pọ̀ tóun fẹ́ ṣe pẹ̀lú àwọn olùmọ̀ọ́ká pé láìpẹ́ gan-an òun máa ṣe orin pẹ̀lú Beyonce mo ṣe gbọ́ àwọn tó ń ee Yẹmi Alade kí ló ń ṣẹlẹ̀ kankan wá pé àwọn olórin obìnrin wa àwọn náà ti ṣe kíni wọ́n ti ń gbé orin wa ìkọjá ilẹ̀ wa wọ́n ń gbé lọ káàkiri àgbáláyé gbàtí mo ti wá wo àwòrán orin tí ó ń yà yìí even picture tó yà pẹ̀lú Rick Ross Yẹmi Alade aṣọ tiwantiwa báyìí òun ni ó wọ̀ kó tó pé ah mo lọ ilẹ̀ òkèèrè mo fẹ́ lọ kọrin kóun náà wá sọ pé òkè mi náà fẹ́ ṣe yọ man yọ you know we go the big mate go you know ó wọ aṣọ ilẹ̀ wa tiwantiwa kódà gan irun orí ẹ̀ gan irun ilẹ̀ wa irun ilẹ̀ adúláwọ̀ irun ilẹ̀ áfíríkà òun ni Yẹmí Aládé ṣáré pé Yẹmí Aládé ó ń ṣe kí ni ó ń gbé àṣà àti ṣe ilẹ̀ wa lárugẹ ìkejì rẹ̀ òun ni títí hmm, òun ni ti Kẹ́mi Àfọlábí Gbọ́lámọ́ Kẹ́mi Àfọlábí tí ó jẹ́ òṣèré orí ìtàgé lóbìnrin Kẹ́mi Àfọlábí ló ṣe ayẹyẹ ọjọ́bí ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tó wá ṣe ayẹyẹ ọjọ́bí ẹ̀ yìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká wa lóríṣiríṣi àwọn kan táwọn ọmọ ti ń ṣe bẹ́ẹ̀dẹ̀ báyẹn ọmọ ẹ̀mọ̀ wá post picture ara wọn wá kó oríṣiríṣi ọ̀rọ̀ sábẹ́ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ̀ post picture yàtọ̀ sí bí wọ́n bí àwọn mẹ́rin sí márùn-ún tí ó dẹ̀ ṣẹlẹ̀ rí a wá rí i pé ọ̀rẹ́ tímọ́tímọ́ kò tún jẹ́ Yomi Fabiyi hey Yomi post picture Kẹ́mi Afọlábí sórí Instagram ìgbà tó wá post ẹ̀ láàrin ọgbọ̀n ìṣẹ́jú ó tún yọ kúrò níbẹ̀ nígbà tí ọ̀rọ̀ ìwà ṣẹlẹ̀ arípa àwọn èèyàn ti ń sọ ń pa ẹ̀ wọ́n ń sọ ń pa ẹ̀ lásìkò yẹn mo wà ní location kan lọ́ba bẹ̀rẹ̀ sí ní dálẹ̀ pé ọ oh, Kẹ́mi wo Kẹ́mi tó yẹ pé kò tiẹ̀ kí ń celebrate àwọn èèyàn ọlọ́run náà fún ara ẹ̀ tó bá ń ṣe ọjọ́ bíi kò kí ń celebrate àwọn èèyàn mo wọ́n máa ń sọ pé ẹni yìí ọ̀rẹ́ mi ni o kódà gan ẹ̀kọ́ tó wá sọ wípé òun lè sọ lójú Kẹ́mi Afọlábí pé ọ̀ Kẹ́mi wo alábòsí ni jàre ọmọ yẹn wo ọ̀rẹ́ káṣá máa sọ ni bó ṣe sọ mo pé àà ó lè jó òótọ́ ó lè jẹ̀rọ ó wá dára arábìnrin kan tó ń pè ní Bridget Kitt òun náà òṣèré orí ìtàgé ni ó súnmọ́ Kẹ́mi Afọlábí bíi ìṣọ̀rùn kódà gan-an Dubai tí Kẹ́mi ti ṣe birthday ọ̀dọ̀ arábìnrin ló dé sí tó ti ṣe ayẹyẹ àjọyọ̀ ti ṣe boat cruise ọjọ́ ibi mo wá pe Bridget kí wá Bridget kí ló ṣẹlẹ̀ kí ló happen nǹkan báyìí mà ni mo gbọ́ nípa Kẹ́mi Àfọlábí pé wọ́n ní pé kò kí ń celebrate àwọn akọ̀ẹ̀gbẹ́ ìsòkùn pé àmọ́ nínú ká sọ pé à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn pa gbọ́ nǹkan bẹ́ẹ̀ pé nǹkan ló ṣe nǹkan ló máa rí ìyẹn dẹ̀ sọ pé hmm, ní tòun ohun lóhun tóun máa sọ nípa yẹn rárá rárá àtọ̀ àmọ́ hmm, òun mọ̀ pé Kẹ́mi Afọlábí ẹ̀gbọ́n òun ni ọ̀rẹ́ òun ni bó dẹ̀ ṣe wà yẹn kò ní ọ̀rẹ́ kankan ní industry pé torí ẹ̀ ni kò ṣe báwọn èèyàn ṣe tí wọ́n ṣe bá a ṣe. ó sọ wípé Kẹ́mi Afọlábí kò ní ọ̀rẹ́ ní industry pé torí ẹ̀ òun náà ni òun náà ṣe kíni kò ṣe dùn púpọ̀ pé kò dàgbà kan dùn wọ́n wá ní pé kò dùn Kẹ́mi Kẹ́mi Afọlábí yà wá rí i pé lẹ́yìn tí a tiẹ̀ ti wá sọ̀rọ̀ yìí òun náà wá post ẹ̀ sórí insta story ẹ̀ pé wọ́n máa mú polo òun ṣe òun ò dẹ̀ ràn anybody gbóhùn yìí ẹ celebrate mi gbóhùn yìí ẹ má celebrate mi oh, òun bó ṣe gbà ẹ òun live best life òun lásìkò yìí so ẹ sinmi mẹjọ lórí ọ̀rọ̀ òun bákan náà bọ̀bọ̀ tó risky Bobrisky hey ẹsẹ̀ rí news Bobrisky nígbà tí mo gbọ́ mo mọ̀ pé ah ah Bobrisky ṣó lè jó òótọ́ ṣó lè jẹ̀rọ ẹ̀dẹ̀ mọ̀ pé mi ní tèmi kò ń pẹ́ mi mo bá mú fóònù mi pé ó yá Bobrisky mo ti ọkọ pé pé pé kò gbé aago nígbà tí mo máa padà kó tó bá gbàgbọ́ mo gbẹ́jọ lọ́rọ̀ tí mo fẹ́ sọ ìgbà wọn báyìí ló bá kọ́ ti fóònù mọ́ mi létí lẹ́sẹ̀kẹsẹ̀ pé ohun tí ẹ fẹ́ gbọ́ rárá ohun tó ṣẹlẹ̀ lélẹ̀ ní oṣù tó kọjá sẹ́yìn oṣù mélòó kan sẹ́yìn Liz Anjorin ó ṣe ayẹyẹ tí ó pe Bobrisky sí Bobrisky wá láti yẹ sí pé àǹtí mi ló ń ṣe nǹkan ẹ̀gbọ́n mi ni o mo wá yẹ wọn sí níbi ayẹyẹ Bobrisky ó wá fún àwọn àáfàá tó wà níbẹ̀ ní check wípé òkè mo support yín pẹ̀lú iye owó báyìí o lẹ́yìn yẹn àrẹ̀gbọ́ nǹkan mọ́ kódà nínú níbi ayẹyẹ yẹn a rí i pé àwọn àfáì wọ́n ń gba àdúrà kíkan báyìí fún Bobrisky pé ah Bobrisky ọ tó ti sọ pé kò ṣì dáadáa ni o ó ń múra bí obìnrin ni o kò níwà o ó ń ṣe gbá ó ń ṣàwọ pé ah Bobrisky ẹ wò kó sóhun tí wọ́n sọ tán wọ́n gba àdúrà fún un. ní àìpẹ́ làwa rí i pé àáfàá ọjọ́ náà ló bá bọ́ta pẹ̀lú fídíò wípé check ti Bobrisky fáwọn lọ́jọ́ kìíní àná check yìí kò kí ń ṣe original check nígbà táwọn máa mú dé ilé ìfowópamọ́ check bounce ló bounce báwo pa à ìròyìn tí wọ́n ń lọ káàkiri àwọn èèyàn tí ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ń bú Bobrisky kódà gan wọ́n tún máa ń bú àwọn àáfàá wọ́n ń bú Lizzie Anjorin mo lè ké Bobrisky mo pè kò gbàgbà tí máa padà pé tó gbé tí mo gbẹ́nu lọ́rọ̀ yìí kò jẹ́ ń sọ ó kọ́ ti fóònù mo bá wọ̀ pé òkè káti ẹ̀yọ́ Bob Risky kúrò ṣe bíbí ayẹyẹ Liz Anjorin ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ń bá dẹ̀ pé àǹtí Liz pé ayé gbọ́ kí ló ṣẹlẹ̀ ó láwọn ti fẹ́ sẹ́wọ̀n kan nípa ọ̀rọ̀ torí pé àwọn náà ó yà àwọn lẹ́nu àwọn ìfẹ́ káwọn sọ̀rọ̀ kan sọ pé à Liz ló sọ pé Liz ló sọ báyìí àmọ́ àwọn dúró kí Bob Risky fúnra rẹ̀ kí ó jáde kó ṣàlàyé tó ṣẹlẹ̀ dìbàdàn ṣe ń sọ̀rọ̀ Bob Risky ò tí ì sọ ohun kankan nípa ohun ṣẹlẹ̀ àmọ́ pé mi ń tèmi tó bá ṣe sọ̀rọ̀ báyìí mọ̀ pé mi lè sọ ìròyìn àbọ̀ fún yín mi lè já yín mi lè sọ̀rọ̀ tí ò pé fún yín tí bro bá ti jáde láti sọ fún wa bọ́rọ̀ ṣe jẹ́ bóyá kò kì í ṣe ẹbí ẹni bóyá kò mọ̀ mọ̀ làbí òun fúnra rẹ̀ ò mọ̀ pé jẹ́ pé òun fún wọn yẹn ó máa báùnsì ni bob fúnra rẹ̀ tọrọ ọkọ tó bá ti sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ àbí tí bá ti láǹfààní láti ẹ̀ ti rí láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ màá lè wá fún wa ní àbọ̀ ohun tó ń lọ torí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí oh, ó ti ṣe kí ni ó ti trend ní orí internet tó yẹ pé àwọn èèyàn ti ń wọ Brisky jù débi pé débi pé òun fúnra rẹ̀ gan-an ẹ má yẹ kí n ti ẹ̀sùn kan mi lákòótán lákòótán lákòótán wọn kì í sọ̀rọ̀ nípa Jùmọ̀kẹ́ oníbúrẹ́dì gbádámọ́ Jùmọ̀kẹ́ oníbúrẹ́dì tẹ́pá ànígbà yẹn superstar di àsìkò yìí náà superstar sì ni wọn àmọ́ ohun tí a tún gbọ́ nípa Jùmọ̀kẹ́ oníbúrẹ́dì ni wípé ọkọ ẹ̀ tó ń fẹ́ tó bímọ méjì fún ó ti ṣe kí ni ó ti kọ̀ sílẹ̀ hmm. nígbà tá a bá gbọ́rọ̀ yìí aripúkọ̀ change orúkọ ẹni ó ń chris gba chris bo. ó àdẹ̀gbọ́ pò ṣe búrẹ́dì pẹ̀lú kankan bí mo wá ní chris ti wá jáde nígbà tí ròyìn jáde mo rí lórí ẹ̀rọ ayélujára mo dẹ̀ kó ṣe kí ni mo tọpinpin ẹ̀ pé òkè kí n tiẹ̀ mọ ohun tí ó rí lè ṣẹlẹ̀ tó ohun tó ń lọ tó ṣẹlẹ̀ mo wá wò pé à nígbà tí màá tiẹ̀ rí ọlájùmọ̀kẹ́ bá sọ̀rọ̀ àṣà náà àwọn tí wọ́n súnmọ́ tí a lè bá sọ̀rọ̀ mo wá pe ọ̀kan lára àwọn tí wọ́n súnmọ́ tó jẹ́ ọ̀rẹ́ pé ẹ gbọ́ áá ah, ah, kí ló ṣẹlẹ̀ ṣé òótọ́ ni pé arábìnrin ti fi ọkọ ẹ̀ sílẹ̀ ọdẹ ni lóòótọ́ ni ó fọkọ ẹ̀ sílẹ̀ àmọ́ lásìkò kò sọ̀rọ̀ nípa ìtorí pé hmm, àwọn èèyàn wọ́n lè tìyàn báyìí wá tiẹ̀ tiẹ̀ tiẹ̀ wá dẹ̀ tiẹ̀ tó fi máa kó sínú náà àbí sínú kànga wípé ohun tó ń ṣẹlẹ̀ láàrin Jùmọ̀kẹ́ àti ọkọ ẹ̀ kò ń ṣe ohun tí àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ torí pé lọ́kọ̀gbà tí ẹrù bá ti pọ̀jù lórí èèyàn kan ọrùn máa wọ̀ ọ́ kí wàá kó pé èèyàn kan ló ń dágbé bùkátà tí ẹnìkejì ò tiẹ̀ ṣe rárá àti pé nínú gbogbo ìgbéyàwó láyé yìí our understanding by òun ló má ta wípé àwọn ohun yìí ó ti pọ̀ jù fún Ọlájùmọ̀kẹ́ ló ṣe wò pé òun fẹ́ fi ọkọ òun sílẹ̀ ọkọ náà dẹ̀ mọ̀ wípé ó fẹ́ kọ òun sílẹ̀ àjọmọ wọn ni láti kọ ara wọn ó dẹ̀ ṣe kí ni ó gbé orúkọ ọkọ ẹ̀ kúrò ó fi orúkọ tí ó mú tó fẹ́ máa jẹ́ ó fi sí i ẹ wo spani kí n máa ja yín sí lọ ah, ìròyìn pọ̀ kódà gba àwọn míì gan-an àmọ́ mo mọ̀ pé Tóyìn ti fún wa ní àwọn èyí tí ó ṣe kókó tó yẹ ká mọ̀ ẹ wo tó Miliki Express ó sì ń tẹ̀síwájú àmọ́ ẹ ká lọ jó ká lọ dànsá sí orin Òrìṣàfẹ́mi àti Junior Boy tó pe àkọlé ẹ̀ ní fiẹ́gbẹ́ tábà wá padà dé Tóyìn Abdul náà máa bá tó máa fún wa ní campus gist tọ̀sẹ̀ yìí à ń bọ̀.